والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة والستين من سورة المؤمنون وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم أفلم يتدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعو إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون الله عز وجل مما وعي لن أمرت السواج نقوى أتسسي عن السبق عن كفري torí bí wọn ti ṣe jẹ́ ẹni tó gbàgbọ́ pẹ̀lú nǹkan tó lọ́ọ́ fi rán nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lórí bí wọn ti ṣe jẹ́ alátakò ńlá tìgbéraga tìgbéraga sí ànábì wa sallallahu alayhi wa sallam Allah tó tẹ̀síwájú pẹ̀lú títú wọn fọ́ títú àṣírí wọn síta wọn ń ṣàlàyé fáwọn gan alára fún ọmọ báwọn ti ṣe jẹ́. هنا أفلم يتدبر القول أفلم يتدبر القول أم جاءهم ما لم يأجع الولين ان sokale ntori kale ba matelin ka to wa be wọ́n sọ̀kalẹ̀ nítorí kálíbà máa tẹ̀lé ni ká máa fi tó bá pè lọ́nà sọ̀nà ká máa jìnnà sí tó bá pè ní ìsìnà ṣùgbọ́n àwọn èèyàn tá a fún l'Al-Qur'an ní tó dájú náà ní pé ètò pọ̀ nínú wa wọn àti làákà ìsàl Qur'an eléyìí jọkan nínú àwọn ayat tí Allah azza wa jalla tó ń pàkíyèsí pé ká ronú nípa Al-Qur'an ká máa ṣàgbéyàwó rẹ̀ afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha kí ló dé tí wọ́n ronú nípa al-Qur'an kan sí làákàyèsí ṣàbáwọn àgádágodo wa ń bẹ lórí àwọn kan wọn bẹ́ẹ̀ ni tó fẹ́ jọ nù nígbà tí à ń gbọ́ ọ̀rọ̀ tó ló ń bá wa sọ nínú quran tó ṣe pé sọ wípé tó ń bá sọ kalẹ̀ sórí àpáta. تدق òkúta لرأيته èyítọ́hù khashi'an من خشية الله مثل lẹ́rìí àpáta yẹn tó ṣe pé ẹ̀wá lórí ohun àpáta yóò wò yóò fọ́ wọ́múwọ́mú yóò kú lùbọ́ nítorí ìbẹ̀rù Allah ẹ̀yin tá a wá sọ̀kalẹ̀ fún lẹ́yìn ò lágbára kẹ́ ẹ lè tó àpáta kí wọ́n á dé tẹ̀ ronú nípa al kí ló dé tó ṣe pé gbogbo nǹkan tá Kùránì ń bá yín sọ ẹ̀ka ń gbọ́ ni ọjọ́ bí ẹni pẹ́ ń fetí pàlàbà rẹ̀ àdúgbò tí ẹ̀jẹ̀ pé ń tẹ̀ ń ká yẹn kò yé yín ó yé yín ẹ̀sẹ̀ ẹ̀rọ ní nípa rẹ̀ ọjọ́ ń wí pé àgádágodo ń bẹ lórí àwọn kan yín torí pé Kùránì ọ̀ráyè wọlé ọ̀ráyè wọlé wọbẹ̀ ambọ̀sibọ́sì ẹni tó lọ́kàn yóò ti ẹ̀rọ ní nípa nǹkan tó wọnú ọkọ̀ wọn olùwàtúni afala yatadabbaruna al-Qur'an ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا إلى ذلك السلاكات تظنونك القرآن سيوما تبقى قلوا مين تياتو الله lálùkùránì ibà tọ̀dọ̀ rẹ̀ wá ní àwọn ọ̀rọ̀ tí ó tà sí ara wọn yapa síra wọn mọ́jọra wọn ìbá rí inú rẹ̀ tí ó pọ̀ ṣùgbọ́n alùkùránì àráyà méjì tó takora àrọ́rọ̀ méjì tó takora àpẹẹrẹ ńlá lélẹ́yìí lórí pọ́rọ̀ ọlọ́hùn kì í sọ̀rọ̀ èèyàn torí pọ́rọ̀ tí èèyàn sọ fúnra ara rẹ̀ tó ní abá tó yẹ wò òun gbá fúnra ara rẹ̀ ó tún máa wọ́gilé yọ́ máa fagilé yọ́ máa sọ pọ́rọ̀ eléyìí ò nítumà kò yẹ ká pé mo sọ eléyìí bí mo ti ṣe sọ gbélé ti ṣe wáyé yìí kò yẹ ká bẹ́ẹ̀ ni màá ti gbé ọ̀rọ̀ yìí jáde bẹ́ẹ̀ ni báwo wá ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ ẹ wá dúró àyà eléyìí tó wà nínú alukur'an ẹ wá dúró sóra eléyìí tó wà nínú alukur'an àrí àyà kankan takò kan àrí sóra kankan takò kan kí ló dé tẹ̀ ronú nípa rẹ̀ àǹfààní ká ronú nípa rẹ̀ ní pé ẹni tó ti gbàgbọ́ yóò tún lálékún gbàgbọ́ ẹni tí ò ti gbàgbọ́ tẹ́lẹ̀ yóò tàtàrà nǹkan tí ń ronú nípa rẹ̀ yóò di pé ó sí ní gbàgbọ́ eléyìí nínú àǹfààní kárọ̀ọ́nù nípa alukur'an olúwa wa ń sọ fún wa ń bí ó ní afalam yatadabbaru al-qawl tí àwọn òrónú nípa alukur'an eléyìí tá a sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam alukur'an tó ṣe wípé a ò tí ì sọ tírà kan eléyìí tó ṣe kó kún kẹ́kẹ́ ó pé ní iye ju alukur'an lọ a sọ̀kalẹ̀ rí òun ni tírà àkọ́kọ́ tó lè wá sọ̀kalẹ̀ eléyìí tó kún kẹ́kẹ́ jù eléyìí tó pé níye jù afọ anabi anabi muhammed sallallahu alayhi wa sallam kò tí ẹ sí tíra kan tó lápọnlé nínú gbogbo tíra tó lè wá sọ̀kalẹ̀ tápọnlé rẹ̀ tó tà quran torí ẹ tó a wa takìtì pakọ sí al-Qur'an kàkà gbàgbọ́ nítorí ẹlẹ́mìí gbàgbọ́ nínú àwáwí yín ọ̀nà ni am ja'ahum ma lam ya'ti aba'ahum al-awwalin báwo ni nítorí ajọ pé gbà tiwa wọn lẹnìkan wá jáde láàrin wa náà sọ pé Allahu fún tíra kan ní tíra tá a ti máa rákòjúwe irú rẹ̀ wípé wọn fún ẹnìkan náà àwọn baba ńlá wa àwọn baba wa wọn gbúròó irú rẹ̀ rí irú rẹ̀ ṣẹlẹ̀ sí wọn rí ó lè sọ ajọ pé gbà tiwa ìlànà kan wà mú tíra kan wá tí wọ́n sọ pé Allah ọ̀fọ̀n ní tíra nítorí ẹyin kìí ṣe sọkúsọ àti wípéwé yìí nítorí ẹyin ní ká ẹlẹ́gbọ́ ẹ sì gbàgbọ́ ẹ̀yin náà di mùsùlùmí fún Allah Rabbul Alamin ṣàkíyèsí o ilé ìjọ kan nínú nǹkan tó sábà bí ìsìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ anabi Adam aleyhi salam òun náà báwo ni nǹkan kan lè ṣẹlẹ̀ sáwà irú tí ó ṣẹlẹ̀ sáwọn bàbá wa báwo lẹ ti fẹ́ sọ wípé ìgbà táwa bá tó gba eléyìí gbọ́ látò jẹ́ni tọ́mánì eléyìí tó túmọ̀ sí pé àwọn bàbá wa tán ti kú ṣáájú pé eléyìí ò tó dé ajẹ́pẹ́nsẹ̀ ni wọ́n kú sórí àmì báwo lẹ ti fẹ́ sọ pé bàbá tèmi báwo lẹ ti fẹ́ sọ pé bàbá tèmi àbọ̀ gbọ̀ǹkan ni àti bàbá tiẹ̀ náà kíkà wá gbà kíkà àwọn bàbá wa wọn kú sórí àmì eléyìí ẹ sì rí i pé irú rẹ̀ náà tún ṣẹ́kù láyé lónìí púpọ̀ nínú àwọn èèyàn iná ló sọ yìí pé wọ́n tàkìtì kọ àkọsọ alukur'an gbogbo ọ̀rọ̀ tá a bá ń bá wọn sọ látara alukur'an wọ́n ní kò jẹ mọ́ wọn kì í sàwọn ni wọ́n ń bá wí àti pé alukur'an yìí gan kí ló dé tó fi jẹ́ pé ànábì tó pera rẹ̀ lánàbí ìgbẹ̀yìn onìkan ló mú rẹ̀ wá kí ló dé tó alukur'an yìí ò ti dé kó tó di fáwọn bàbá tàwọn lọ. àwọn bàbá bàbá àwọn bàbá tó bí bàbá kí lórí sálùkùránì ò ti dé kó tó di pa àwọn bàbá ń lọ àwọn bàbá àwọn alọ tán wọn náà ló tó yẹ sálùkùránì ò dé àbí àwọn ń ṣẹlẹ̀ títí dòní. sẹ́yìn sì mọ̀ yìí pé ọ̀pọ̀ nǹkan iná làwọn làwọn ni sẹ́yìn ń lò lónìí sẹ́yìn sàǹfààní lára tẹ̀sí torí pé kò hàn sí bàbá yín bàbá yín ọ̀mọ̀ nípa rẹ̀ sẹ́yìn náà lòdì sí àti lò kí ló wá dé ńgbà tọrọ kan kágbẹ́lẹ́dàá wa gbọ́ ni wọ́n á sọ pé ńgbà tí òdodo tẹ ẹ lọ́wọ́ àwọn tí ò ti wá lójú ayé bàbá mi lójú ayé bàbá bàbá mi káwọn náà ti gbàgbọ́ sáájú tèmi èmi ò lè jẹ́ni tí ó yapa sí ìlànà àwọn bàbá mi wọ́n ní nínú tó fa sábàbí ìsìnà ọ̀pọ̀lọpọ̀ jù nínú àwọn ọmọ ànábì Adam náà ni alùpùpù fẹsàlẹ̀ hì gbígbà àwọn ẹni rẹ tayọ ẹnu àlá wọn ìyẹn tá a bá mọ àwọn lẹ́nu rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá bàbá tẹ̀ ń ṣe ìkẹwọ́ ni wọ́n ń sẹ́ni rẹ nítorí pé káàkiri lèèyàn ẹlẹ́ni rẹ ọ̀sẹ́bọ̀ lèèyàn ẹ̀pẹ́ tí ọba mọ́nà bàbá rẹ̀ náà gbọ́dọ̀ mọ̀nà kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tí ọba mọ́nà tí bàbá rẹ̀ mọ́nà orí ńlá lolú wa ṣe fún yín ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ̀nà tí bàbá wọn ọ̀mọ̀nà tọ́wọ́ àti torí pé bàbá ti ọ̀mọ̀nà ìmọ̀nà tọ́wọ́ bọ̀ ọ́ dà sí gbóbi àwọ̀dọ̀ dá sí gbò tó bá wo àwọn sàhábà radiyallahu anhum mélòó nínú wọn ni bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí mélòó nínú wọn ni ìyá rẹ̀ jẹ́ mùsùlùmá ṣùgbọ́n nígbà tí ojú ọ̀nà ń mọ̀ tọ́jú òdodo tó dé wá bá wọn títẹ́wọ́ gbà ni wọ́n tẹ́wọ́ gbà wọn kọ́ sí wọ́n máa fi tàwọn bàbá wọn wọ́n máa fi ṣèkẹ́wọ́ ẹ wá sí wájú Abubakar radiyallahu anhu lọ́jọ́ tá Abubakar gba Islam ònìkan sóò lọ́gbà ìsìláàmù gbogbo àgbáńlá ayé lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti ìyàwó rẹ̀ Khadija Abubakar onìkaso lẹ́yìn tó gba ìsìláàmù tábà wá pé nígbà tí bàbá tó tí o ti jẹ́ mùsùlùmí kí ló ń fẹ́ fi ìsìláàmù ká ṣe bàbá rẹ̀ sì wà láyé ó wà láàyè kò sí nǹkan tó ṣe torí pé bàbá rẹ̀ gba ìsìláàmù àti lẹ́yìn gbàtà nàbì sallallahu alayhi wa sallam tolu afọmisagun lórí àwọn akẹfẹrí mẹka jai náà ni bàbá tiẹ̀ náà gba islam torí ẹ ẹ wo àpèjúwe ńlá nu Abubakar ewu asoore ńlá fún bàbá rẹ̀ gba islam ìyá rẹ̀ gba islam òun náà gba islam àwọn ọmọ rẹ̀ gbogbo wọn gba islam ṣùgbọ́n gbàtọ́ kọ́ gba islam bàbá rẹ̀ gba islam bẹ́ẹ̀ náà ni àwọn sàhábà táwọn bàbá tí wọn tó ti kú sórí ìṣekèfé rí wọn sọ fi ṣèkẹwọ wípé àwọn bàbá táwọn wọn kú ní kẹfẹ rí yàtọ̀ wà nábì yóò mọ dodo wa kó o ṣe ti tètè ṣáájú mọ wa kó tó di báwọn bàbá wa kú Umar radiyallahu anhu mo ní bàbá rẹ wà nígbà tó ń gba Islam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò jẹ́ kí ti bàbá wọn kó díẹ̀ lọ́nà níbi àti gba Islam bàbá rẹ ti lọ lórí àìsẹ̀sìn islam èyí pé nítorí ti mú kí islam yìí kọ́ mọ́ yọjú ṣáájú kó tó di pé bàbá òun kú ọ̀hún ní gbà nítorí délé yìí má sì ti bàbá rẹ̀ ṣe pẹ́wọ́ kò fi wá sórí ibú sàǹsàn àkọọ́lẹ̀ ti kálukú ó ti gbẹ lórí ẹ̀ àkọọ́lẹ̀ ti kálukú ó ti gbẹ lórí ẹ̀ ó yẹ ni am lam ya'rifu rasulahum. ẹgbẹ́ sọ pé ẹ̀ máa ìránṣẹ́ tá a rán sí yín ni ẹgbẹ́ sọ pé ẹ̀ máa nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam èké ìrọ̀yìn ẹ sọ pé ẹ̀ máa anabi sallallahu alayhi wa sallam kò sí ní tọ́jà bẹ́ẹ̀ ẹ̀ máa ipò ní Muhammad ẹ̀ tún mọ bàbá rẹ̀ ikú ní Abdullah ẹ̀ mọ bàbá bàbá rẹ̀ ikú ní Abdul Muttalib Muhammad yìí. ẹ ti mọ̀ ṣáájú kótó pé olúwa sọ ní ànábì ó sọ ní ìránṣẹ́ ẹ mọ̀ lólódodo ẹ mọ̀ lẹ́ni tó ṣe fọkàtà gbogbo eléyìí ọ̀pá mọ́sí yín ẹ sì mọ̀ kíkẹ́ ẹni tó kóra ló sọ́ra rẹ̀ níbi àwọn pálapàla àwọn rádaràda àwọn ségesège wà eléyìí tó ṣe pé àyàn wò láwùjọ yín kò sẹ́nìkan nínú yín tí ó sọ pé àwọn ọmọ anabi sallallahu alaihi wa sallam kò sí kí wọn á nìtúmọ̀ wípé ẹ wá ń ṣèṣe kẹyìn ọmọ tẹhùn lẹhùn mọ nkúrú bẹ́ẹ̀ mọ anabi ni tẹsí wá ń ṣèṣe pé ẹni kẹyìn ọmọ ni amọ̀sibọ́sí kẹ́ gbọ́rọ̀ rẹ̀ wọlé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. iná láti rí Ja'far ibn Abi Talib tó jẹ́ ọmọ ẹ̀yà Ali ibn Abi Talib radiyallahu anhu ó sọ fún an-Najashi nítorí pé ń bẹ pẹ̀lú àwọn tó kọ́ ṣe hijira lọ sí Habasha nígbà táwọn akúrẹ́ iṣẹ́ wa tí wọ́n rán àwọn aṣojú wọn láti wá rọgbó sí ọba Habasha lórí sí àwọn ọmọ ẹ̀yà wọn àwọn akúrẹ́ iṣẹ́ wa tí wọ́n gbé ẹ̀sìn wọn sáwá sí ilẹ̀ Habasha kọba yóò lè bá rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ó lè bá lé wọn dànù ó lè bá a pé wọn ò fẹ́ ru wọn rí ní ìlú tòun a rí. ẹni ọba gbé wọ ẹ̀kọ́ ìgbìmọ̀ ẹ̀lẹ́ fún ọ̀sán ara ló ti dàkúdà mọ́ lọ́wọ́ ó rí i pé nínú katakata rádá wọn onípe nígbà tó bá wọlé wá bọ̀ wọ́n dúró ní garando bí ẹni tí wọ́n kẹrin mọ́ lẹ́yìn wọn ò ní tẹ̀sán wọ́n ti sọ ìsọkúsọ eléyìí tó ṣe pé kò wé sí nípa àmọ̀dé ẹ̀ríṣà àti màmá rẹ̀ gbogbo ọjọ́ mọ̀ yìí pé yóò di ọba nú táwọn sọ̀hábà yìí ọkọ̀ sí lórí. lóòótọ́ ọba yìí ọmọ kan ti gbèlú tó jẹ́ mẹ́ta ṣùgbọ́n kò fura sáwọn nǹkan tí wọ́n sọ fún yìí bẹ́ẹ̀ náà lọ́tà á máa ṣe gbogbo nǹkan bá ń ṣe láyé ọ̀tá yín yóò ti ṣe bàtí ń jẹ́ ní ọmọ wa àwọn nǹkan tẹ̀ ń ṣe tọ́jà yóò fi ẹnu rúnrún rẹ̀ ló fi sọ di ní tí ọ̀dà ọ̀hún kẹtẹ́ ń ṣe tọ́jọ́ pé ìwà tó sún wọn ní tọ́jọ́ táwọn èèyàn máa wà wòkọ́sí rẹ̀ lọ́dọ̀ yín yóò fi wà ìlara àti ìwà kéétà rẹ̀ yóò fi máa fi ẹnu rẹ̀ fi ṣe àpèjúwe àwọn àwà tó sún wọn bí àwọn àwà tó burú yóò ká máa fẹ́ kí gbogbo tó lórí tẹlẹ́mù nínú ọmọ ènìyàn kan máa rí ọ̀tá ọ̀tá tí ò fura sí nǹkan tí fi ń bọ̀ jẹ́ yọ̀wọ́ àtàtàrà ọ̀rọ̀ tó ń sọ nípa rẹ̀ tọ́jú ọ̀rọ̀ bàjẹ́ oní ọ̀bẹ̀rẹ̀ sí ní kéèsì ọ wọ́n lọ ṣe báyìí wọ́n lọ máa ṣe báyìí tó lóòótọ́ ni àbí wọ́n bù mọ́ ọ. lóòótọ́ ànàjọ́sí ọmọ aránsẹ́ pé kọ́ bá wọn pé àwọn abẹnugan nínú àwọn sàhábà tí wọ́n ṣe hijira wá sílùú àwọn. wọ́n pè nínú àwọn tó pè Ja'far ibn Abi Talib ìgbà tí àwọn kúrẹ́ṣà táwọn sì wà lórí kófúrú ńgbà wọn as àtàwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ táwọn wọlé wá tó di pé wọ́n di ọba wọ́n fẹ́ dẹwọ́ sí àwọn wọ́n ti ní ṣe rí nígbà táwọn wọlé apabóbóbó apabóbóbó nítorí pé ẹnu ọlá yẹ lọ́yẹ ká gbọ́lá fún ẹ máa ṣàkíyèsí tiwọn nígbà tó bá wọlé. An-Najashi kò ṣàkíyèsí rí ṣùgbọ́n lọ́tọ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí. wọ́n wá rí i pé wọ́n ti ṣe wọlé lóòótọ́ lẹ́kùn tí wọ́n gbà wọlé lẹ́kùn àti ọrùn mọ́lẹ̀ láǹfààní àti wọlé ni. Bí ó ṣe lẹ́kùn tó ga tó bọ́mù yẹn ti ga wọ́n ti tẹ ọrùn mọ́lẹ̀ wọlé wọ́n tún dúró garando gbaná wọn sọ̀sọ̀ wá kí ọba àwọn ọba tí ò ti bínú sí wọn rí lọ́ba dàrú kí ló dé nígbà tí ẹ wọlé tẹ́yìn ọ̀tẹ̀ sáwọn eléyìí wọn sọmọ ya ń ẹ̀rí báwọn ti ṣètẹ̀ ni subhanallah. Jaafar ibn Abi Talib oníbẹ̀rẹ̀ la bínú náà ti jẹ́ni tí máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìránṣẹ́ tó lù aránṣẹ́ wa òun ló jẹ́ ká mọ̀ kí àti tẹ̀sẹ̀ ní kankan àfi ọlọ́ bàbá ń sọ ní màánú bí ìgbà tó ṣe pé kò gbọ́n kankan kó tó tún sí abala míì ó wá rí i pé nínú ọ̀rọ̀ tí Jáfàr tó sọ lọ́jọ́ tá à ń wí yìí báyìí ó ti yé An-Najashi wípé ayyuhal malik. wọ́ọ́bà yìí ìnáwó àhọ́bẹ́ àti ilé iná rọ̀ṣúlá dájúdájú ọlọ́run náà ránṣẹ́ kan sí wa ọ́ náà àrífún náà sábẹ́hù anímọ̀ nípa wàsódókòhó a sì mọ òdodo rẹ̀ wá àmàlẹ́tẹ̀hó a sì má bó ti ṣe jẹ́ ẹni ìfọkàntẹ́tà lè fọkàntá. ànábì òsín náà ni tí wọ́n fẹsẹ̀ máa júwe fáwọn Qurayshawa wa. Al-Mughira ibn Shu'ba òun náà sọ fún aṣojú Kisra tọ́jú ọba ilẹ̀ àwọn Fárísáwá nígbà tí nígbà tó jáde. láti kó òun fẹ́ bá wọn jà Abu Sufyan Sahl ibn Harb lẹ́yìn náà sọ fihì rọ́pìl ọba àwọn rómáwá bẹ́ẹ̀ lẹ́yìn náà sọ fọba àwọn ìwé Muhammad sallallahu ọtẹ aṣojú gbàtí ìwé wa ó ní àwọn oní. ọba di Abu Sufyan ibn Harb Abu Sufyan ń bẹ́ẹ̀ kẹfẹ́ rí lọ́jọ́ yìí ìrọ́pùlù ìbéèrè nípa kí làwọn àròyìn tí ẹni tó pera rẹ̀ lánàbì láàrin àwọn ataniwábi kí lẹ́ẹ̀ mọ̀ nípa òdodo rẹ̀ kí lẹ́ẹ̀ mọ̀ nípa ìjọ́ni ìfọkàntán rẹ̀ lásìkò tí wọ́n jẹ́ kèfèrí ni wọ́n bi wọ́n léèrè béèrè yìí gbogbo wọn sọ rere ẹni tá a mọ ìbí rẹ̀ ni àmọ́ àwọn bàbá rẹ̀ àmọ́ àwọn àyà rẹ̀ ìbí rere ọ̀nà ìbí rẹ̀ ẹni tá a mọ òdodo rẹ̀ ní a ò ká irọ́ máa lẹ́nu rí a nímọ̀ nípa bó ti ṣe jẹ́ ní ìfọkàntá a kìí fi nǹkan pamọ́ sí lọ́dọ̀ kọjá ń bẹ ẹni àwọn ẹni tí sì ń tẹ̀lé àwọn mẹ̀kúnnù láàrin wa ni àwọn aláìní láàrin wa sọ̀báyì iná ni Abu Sufyan lọ́jọ́ rìfánàbì sallallahu alaihi wasallam tó ti kọ́ Abu Sufyan nígbà yẹn kò tí ì gba islam tẹmọ fún àwọn èèyàn náà gbọn àwọn èèyàn gbọ ìgbà tí ìrọ́kùn tó fẹ́ di Abu Sufyan léèrè nípa ànábì tó kọ̀wé sí ó ní ká Abu Sufyan lọ jókòó wájú àwọn òṣòwò tí wọ́n á jọ wá láti Mẹ́kà tí wọ́n bẹ pẹ̀lú Abu Sufyan tí wọ́n dìjọ pọ̀ wọ́n wá bá ìrọ́kùn ìrọ́kùn ní káwọn jókòó lẹ́yìn Abu Sufyan káwọn jókòó lẹ́yìn Abu Sufyan ọba sì ń bẹ láyè tó ga dáadáa ojú ọba yóò tó ẹni tí à ń bi léèrè ọ̀rọ̀ yóò sì tó ti àwọn ẹni tí wọ́n dìjọ wá pẹ̀lú ẹ̀ lọ́nà tó ṣe pé tẹ́ni tá à ń bi léèrè ọ̀rọ̀ tó bá parọ́ àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ àtijọ́ ànírọ́ wípé irọ́ ní ń pa kò ní ṣòro nígbà tó ṣe pé wọn ò ní fojú rinjú tí wọn náà bá fẹ́ mà ẹni tí ń bọ́ sọ̀rọ̀ sódodo ní sọ àbí èsòdodo ó pè é kọ́ wá gbọ́dọ̀ dá wa yọ wá pẹ̀lú àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ àwọn ẹni tọrọ sojú wọn màtí wàá jẹ́ pọ̀ ń gangan lábẹ́nugán tá a fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ àníjẹ́ wọn jókòó lẹ́yìn ìwádìí nìkan á jókòó gbogbo àwọn èèyàn ó sì jókòó lẹ́yìn rẹ̀ àǹfààní títò wọn bẹ́ẹ̀ òun náà ní kí tó bá ronú pé wọ́n parọ́ àwọn tó wà lẹ́yìn ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ sí ẹ bàbí Abu Sufyan tí ìbá ṣe pé rọ̀ọ̀dà kò tí ì gba ìsìláàmù tí ìbá ṣe pé rọ̀ọ̀dà à ah, gbogbo béèrè tá ń bèèrè nípa Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ wọn bá parọ́ páwò àbúrọ̀mọ́ ti pẹ́ ìnáró fábùké pa tí ọba ti pa àwọn bàbá tó wà lẹ́yìn rẹ̀ jọ ọ̀rọ̀ tẹ̀sán àti tóbi wá bá rìn jùlọ wọlọ́jà mi rọ ọ̀ṣọ́ta mi lọ àmọ́ lẹ́yìn rẹ̀ ni kò ní mà bí bàbá amúfú àbí bàbá kúdí ńlá bá jẹ́ onírọ́ alimohim wọ́n ti pé irọ́ ní pa. so àwọn èèyàn gbọ́n torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kì í ṣe dandan iṣẹ́ tó bá mọ sí ẹnìkan ní ọgbà wọ́n fojú di àwọn èèyàn nítorí pé wọn ò bá àmọ́ tó tí wọ́n mà nítorí pé yẹ àwọn ènìyàn mọ̀ tó àmọ́ wọn ò gọ̀ọ́ tọ́wọ́ a máa gbìyànjú láti sùn wọ́n lọ́nà èyí pé nínú ìsìnà tó bá fẹ́ ṣe fún wọn wọ́n fi làákà ìgbè ìkẹ́ni kan sọ ike kò lè ṣeéṣe ká gbà yín láàyè wípé kẹ́yìn náà ṣe dájú kẹ́tù máa ṣe sọ̀láàtù jùmọ̀ alẹ̀ nígbà táwọn mọ́ṣáláṣí jùmọ̀ àti wà nígbà wàá kà nínú tírà òun náà ni pé a gbọ́dọ̀ rí máìlì mẹ́ta láàrin mọ́ṣáláṣí júmọ̀ kan sí mọ́ṣáláṣí júmọ̀ míì wọ́n lọ mọ́kí o àwọn tó ń bá sọ̀rọ̀ mọ́kí o ṣùgbọ́n àwọn náà fi dọ́ ọ lójú pé àwọn ọmọkí o ṣùgbọ́n àwọn ọ̀gọ̀ ní ìlú tí wọ́n ti ń sọ báwọn àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bá sọ̀rọ̀ wọ́n rí kí mọ́ṣáláṣí júmọ̀ àpọ̀ kí ló dé ńgbà lọ́wọ́ àdòkúta gbàtà fẹ́ bẹ̀rẹ̀ júmọ̀ àtiwá lọ́wọ́ àdìpẹ́ ní máìlì mélòó méjìlá ọgbọ́dọ̀ wà àbí máìlì mẹ́ta kìlómítà méjìlá ọgbọ́dọ̀ wà láàrin mọ́ṣáláṣí àkàn sí àkàn gbogbo ẹ fi àkàn hàn wá tó ṣe pé a rí máìlì méjìlá hàn àbí máìlì mẹ́ta láàrin àti ó ní agbẹ́bẹ̀rẹ̀ méjìlá tẹ́ máa gbélù tẹ́ pé ẹ̀yin náà láàmà fi ṣe sọ̀látù zùmà wọ́n ní ẹtú wà nǹkan míì méjìlá báwò tẹ́ máa wá méjìlá lọ́nà ọgọ́rùn-ún àtúbẹ̀ àtàwọn àtàwọn ọmọ wa ẹtú wà nǹkan míì ẹtú wà ní ẹ akíálì mọ́ṣáláṣí tẹ́tù máa ṣe júmọ́ ẹ ó gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí tó ṣe pé wọ́n fẹ́ǹsì round wọn ni ọ̀dọ̀ àwọn mọ́ṣáláṣí márùn-ún wá lẹ̀ yìí tẹ́tù ṣe júmọ́ tọ́fẹ̀sì rand. ṣùgbọ́n lọ́nà ẹ̀bùnmíì ọlọ́ọ̀ fún àwọn náà ní nǹkan mi. wọ́n dáa jù wọ́n lọ lágbàntàn ọmọ àwọn dáa jù wọ́n náà lọ lágbàntàn àwọn náà mọ̀. a ò gbọ́dọ̀ sọ ṣàfojúdi fẹ́nikẹ́ni fẹ́nikẹ́ni àwọn èèyàn wà lọ́kì jura wọn lọ nínú ìgbésí ayé àwọn kan àwọn musa lágbọn tí wọn rí wẹ rí gbà àwọn kan musa lágbọn tí wọn rí wẹ rí gbà gbogbo ìgbà tó bá gbìyànjú àti gbà wẹ rí wọn lè ní school strike wọn lè kó olùkọ́ kájà ń bá rẹ̀ olùkọ́ yẹn wá mọ́ òṣìṣẹ́ àti fẹ́ ṣe é ṣùgbọ́n lágbọ́n bomi ó lè jẹ́ pé olúwa ṣe ẹ̀bùn ńlá kan fún ẹ má fojú di ẹ má fojú di ẹ mọ pé kèfèrí ni Hírákùlù ibi tá a ti lọ ọbẹ̀ ẹnu ta lọ́kọ̀ ọlọ́gbọ́n ike tá a bá fẹ́kẹ́ni tá à ń bi léèrè ọ̀rọ̀ kọ́ parọ́ fún mi iwájú lájò ojókòó àwọn èèyàn tó lè já rán ọjókòó lẹ́yìn ọ̀gá púpọ̀ sọ̀rọ̀ pé gbogbo orí ọgbọ́n yìí ó ń bẹ nínú àwọn ọgbọ́n tí alátúnṣe lè lò tí adájọ́ náà lè lò. ń bẹ nínú ọgbọ́n tí adájọ́ gan lè lò. ọ̀rọ̀ tó ọlọ́run jẹ́rìí sẹ́nìkan lórí ẹ̀ àwọn èèyàn bẹ lẹ́yìn rẹ tí wọ́n lè pe ọ̀rọ̀ rẹ lódodo tí lè jẹ onírọ́ ọ̀ sọ̀rọ̀ pàápàá àmọ́ táwọn èèyàn bá wà gbàǹdókò tí ò séèyàn kankan mẹ ọmọ fọọbù lẹnu sọtẹyìn náà kẹ tàtàrà rẹ kẹ kọ́gbọ́n ẹ jáde ńlẹ oníyẹ ẹran tí a fi sínú sásùn ẹ wá padà délé ẹ pé ìsásùn ti jọrọ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ gbogbo kálukú wọn láwa kọ́ àwọn òbí ẹran àbẹ̀rẹ̀ fún búra kálukú ti ń sọ wàlúwàhì tàlúwàhì ẹnikẹ́ni kọ́ bá wájú ẹ̀yin ó kọ́ jókòó lẹ́yìn. ṣé wàá lè kọ́ ẹran jẹ àbí èso wọ? a bàbá kọ́lẹ̀ lè gbóòórùn ẹnu mi ọ̀dájú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ <laughs> ìwọ gbẹgbẹ ni torí àṣọ̀rọ̀ ẹnu báyìí tí ìwọ ló kó ẹran jẹ ọba àkójọba mú pẹ̀lú yẹyẹ lóṣù ọkọ̀ yẹlé yẹlé so torí pé a sọ pé ni so wọ́n lọ mọ̀ pé ńgbà tó kan já ọgbà mọ́ mú yẹlé ó ti jìyà àní ìsìn ọmọ yìí fún sá tí wọ́n lè jẹ́ àìní pọ̀ ó lè wá gbóòórùn ẹnu ní ìwọ ni. ókè nílò ni ọjẹ àti bọ́sí lẹ́bù mi àpá sòtọ́ méjì mọ̀jẹ̀ ẹran tó dínkù lọ bí méje tó méjì náà bí méjì kọ́ àwọn tó wà lẹ́yìn tó bá ti dín méjì ni wọ́n yàn rárá tó orí tó ti mi ó ti tó wa ọmọ yóò fi fẹ́ jẹ́wọ́. àmọ́ bí ẹ bá ní kí gbogbo wọn jọ jókòó wọn máa rójú ara yóò lu ọmọ mi bastard ìwọ gbàtú bàbá ń béèrè àbí ìwọ rẹ ṣe jẹjẹjẹjẹjẹjẹ ọgbà máa gbogbo ọgbà ẹ lọ ra àwọn ọmọ tí ó lu wọn la ní bẹ́ẹ̀ sì máa dọ́gbọ́n nù kò ní mata ló tó àṣírí ọ̀hún torí di eléyìí báyìí àwọn kèsèrí wọn mọ ànábì dáadáa dáadáa gbogbo bá ṣe dá àwọn ọmọ wọn mà náà lórí wọn fi sọ pé sọ́ọ́ fẹ́ sọ pé mà ànábì yìí ni sọ́ọ́ fẹ́ sọ pé mà ránṣẹ́ tá a rántí yìí ni tẹ́ǹtì wa ń sọ yìí pé ẹnìkan tó ṣe fẹ́yìn ọ̀dá mà ni sára wọn dààmú wọn ṣe iyèméjì nípa jíjẹ lódodo rẹ̀ wọn ṣe iyèméjì nípa jíjẹ ní ìfọkàntà rẹ̀ ṣùgbọ́n nǹkan tí ń pèpè lọ síbi rẹ̀ làwọn ọ̀fẹ́ gbàgbọ́ irú rẹ̀ gbẹdọ̀ ní ẹ̀yin tó máa ń pèpè lọ síbi ẹ̀sìn àtakò àìfẹ́ gbantẹ́ ń wí wọlé. tẹ́ ń bá pàdé lọ́dún àwọn alátakò ẹlẹ́dẹ̀ẹ́ kọ́ yà yín lẹ́nu nítorí pé ńgbà tá a bá ti máa ń tọ́ ṣẹlẹ̀ sọ́gà wa àtàwọn ànábì míì eléyìí tó ní nǹkan tó tó pàrọwà fún mi. wọ́n mọ̀ wá wọ́n sì dá wọn mọ̀ ni wọ́n ń sọ wọ́n mọ̀ pé tó fi ni wọ́n wí ṣùgbọ́n nǹkan tí wọ́n ànábì tí ì parọ́ àwọn ló máa ń sọ lédè lárúbáwá wípé má jẹ rẹ́gbìnà àlẹ́ yìí kẹ́dìbà á kárọ́ máa lẹ́nu rí wàláhì àgbéga tó tó eléyìí kò fẹ́ sí tó ti dé ní ọ̀tá á ká irọ́ má nàbì lẹ́nu rí nígbà tó ṣe pé púpọ̀ nínú àwọn èèyàn nígbà sọ nípa tiwọn ni pé má jẹ rẹ́gbìnà àlẹ́ yìí sódòkọ̀ òdodo máa lẹ́nu rí lọ́pọ̀lọpọ̀ yẹn ti ṣe rí nù ṣùgbọ́n lẹ́bí yìí tó ti dórí ọ̀tá rẹ̀ èyí tí wọ́n ti ń jẹ́rìí fún mi pé àká irọ́ mọ lẹ́nu rí a olúwa ló tún ṣe wàláhì olúwa ló tún ṣe. bí wọn bá parọ́ sàǹsàn o ti dọ́gbọ́n ọ̀rọ̀ rí tí ìwọ tó bá jẹ́ pé irọ́ ló fi ń jẹ òun sì ń fi irọ́ fi ra ìpápátì irọ́ níbi tó di tọrọ pákálẹ́gbẹ́ láyé lónìí à àwọn ẹni tó máa gba àwọn ọ̀gbọ́n lójoojó àwọn ní rí sá kódà níbi tí irọ́ tó gbẹ́wù wọ ọ̀pọ̀lọpọ̀ dé àwọn ẹni tí ń rí irọ́ sàn yẹ̀yẹ́ ni wọ́n máa fi wọ́n ṣe ẹni tó bá ti jó lódodo wọn kì í fẹ́ gbọ́rọ̀ rẹ̀ nítorí pé irọ́ òun náà ni wọ́n kà kún òun ni wọ́n bàbàrà òun ni kálukú tẹ̀ bàtì torí ẹ̀ wọ́n mọ anabi sallallahu alaihi wasallam dáadáa ṣùgbọ́n yéésù ni wọ́n bá níjà ní ti ń pèpè lọ sídìí rẹ̀ ni torí ẹ̀ wọ́n náà tó bá ń pèpè lọ sídìí ẹ̀sìn òdodo tó ń pèpè lọ sídìí at eléyìí tó sùn à kò sí tàbí ṣùgbọ́n tó bá ti ń gbọ́rọ̀ tí wọ́n ń yiri rẹ̀ wò tí wọ́n rí i pé látàrí ọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n fẹ́ máa hàn pé gbogbo ń táwọn ń ṣe àná ni o gbogbo ń táwọn wà lórí ẹ̀ ìbàjẹ́ ni kò sí tàbí ṣùgbọ́n òní tẹ̀tẹ́lẹ̀ fún ọ pípọ́ ọmọ ọgbà kọjá o wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bokọ̀ rẹ jẹ́ wọ́n lè máa pé ìwọ lọ́wọ́ da ìgbé àlàáfíà àwọn rú àwọn tí ń bẹ dáadáa kó tó di pé ọyọjú wọn náà lọ bẹ̀rẹ̀ sí sọ pé yọ̀ọ̀ba èyí ọ̀tọ̀ ọ̀dàdàkudà táwọn láàrin nítorí pé ẹni tó ti sìnà tọ́jọ́ ní àná kò ní fẹ́ni tó sọ fún kórè àná lọ́wọ́ kò ní fẹ́ni tó sọ kórè sìnà lọ́wọ́ nítorí fa wàhálà fáwọn ànábì ọlọ́run ìrẹ́ làwọn olùmọ̀ sọ pé tó bá pé díẹ̀ ojú ọ̀nà tó léwu lójú ọ̀nà pa afẹ́pẹ́pẹ́ lọ sí ìdẹ́sẹ̀ ọ̀wà lódodo nítorí pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn iná lọ̀rọ̀ yẹn máa taba ẹni tó pọ̀ jù nínú wọn iná ni wọ́n máa hàn sí ike òun lẹ̀ ń bá rí ẹsẹ̀ ẹ̀ da kọ màtó ṣe pé gbogbo níta ń pè láìda níta ń pè láburú gbogbo ọlọ́pọ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ náà ní í ṣe òṣèlú jẹ́pọ̀ lẹ̀ ń bá rí torí ọlọ́run náà lẹ̀ ń bá rí tọ́ tí èèyàn bá wá jẹ́ni tó bá olúwa dúró tẹ̀sí láfojúsùn gbọ́dọ̀ aláwọ̀ lọ ti fẹ́ gbé sẹ́ńtẹ́ǹsì nígbèlè ní padà pátì ẹ padà pátì ẹ fi dáwà yẹn ẹ padà fi sílẹ̀ wàní am yaquluna bihi jinna bal ja'ahum bil haqq wa aktharuhum lil haqqi karihun. àbí wọ́n ti sọ pé ànábì ó ń ṣe òre ni wọ́n sọ pé ń sẹ́wọ́n wọ́n ń sọ pé ànábì yẹn ń sẹ́wọ́n pàǹjà mi ti fọwọ́ gbà ẹ mọ̀ pé ìyá wèrè oríṣiríṣi ní nǹkan tí máa mú wọn ya wèrè olùwàkọ́lá wa kọ́ sọ wa ń bẹ̀ ọ̀kan pàtàkì nínú nǹkan tí máa mú káwọn èèyàn ya wèrè oní ẹni tó jẹ́ pé àlùjáde fọwọ́ bà àlùjáde fọwọ́ báyìí àlùjáde ni wọ́n pè ní jẹ́mi tó bá wá fẹ́ sọ wípé ẹni tí àlùjáde fọwọ́ bà lè lédè lárúbáwá mọ̀fúrúlù jẹ́n onáni majanun majanun ìyẹn ni ẹni tá ń zànú fọwọ́ bà lédè ní wèrè ẹ sì rí pé ní yorùbá náà àwọn náà wọ́n pe ẹni tó jẹ́ wèrè wọ́n pe lásán wọ́n lẹ́ni tí ọjọ́ wèrè wọ́n pe ní ẹni tó rí rẹ ti dàrú wọ́n pe ní àtọlọ́kọ̀ ọ̀jọ̀ka àwọn orúkọ mi, ṣùgbọ́n tó ronú nípa asínwín kí ni tí máa pé asínwín léèyàn ẹ̀wẹ̀dẹ̀ láwùbá mẹ́jìnnọ́n yorùbá ní asínwín mẹ́jìnnọ́n ìyẹn ni kébí hi jìnnà àlùjànnú ti fọwọ́ pa ọ̀fọwọ́ bà yorùbá àwọn wò pé ìwìn òun náà lọ́ fọwọ́ bà làwọn fi sọ pé kí ni ó ń ó ń sínwé àwọn òní kó ń sàlùjẹ̀nu wọ́n ní ń sínwé torí pé ìwìn làwọn rò kọ́ fọwọ́ bà so lédè lárúbáwá àwọn gbàgbọ́ pàǹjẹ̀nu ló fọwọ́ bà àìkúránì náà sì tún jẹ́rìí fún olúwa ní alladhina yaquluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhab odidi ẹni tó ṣe. wọ́n gbà ẹ̀ṣẹ̀ táwọn ẹ̀rọ fún àtàjẹmú àtàrà nkẹ́lẹ̀ láti dá wọn àtàrà anẹ́ láti dá gbogbo wọn torí ẹ̀ ẹni tá àlùjẹ̀mú fọwọ́ gbà tí o bá ní aṣẹ́wó. tọ́ wọ́n ń pe ànábì wọn Muhammad. sallallahu alaihi wasallam wọ́n wá fi kí wọ́n bẹ̀rọ̀ rẹ sí wọn ò rí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé sórí àwọn oríṣiríṣi àbá láwọn àbákàbà àbá burúkú àbá tí ń tẹnu àwọn èèyàn abújáde àmì òkèèrú nàbí yìí jìnnà àbí wọ́n sọ pé àǹjẹ̀lú fọwọ́ ni wọ́n sọ pé يا أيها الذي أنزل عليه الذكر إنك لمجنون يوتي ونوصى القرآن قال هذا دي أبو لك لا إله إلا الله كله تقو أوكي كما أتى نبي صلى الله عليه وسلم كنت قال النبي فياو أنا بك سنة وقت النبي صلى الله عليه وسلم قال كله ذكر كله ذكر على وبيتك أقول على النبي ẹ̀kọ́ ńlá ń bẹ ń bẹ ọ wípé láti jọ kí aláyé ti dáyé inú ti jẹ́ wípé àwọn èèyàn tá a bá rán atúnyìnṣe lọ bá wọn kì í fẹ́ gbà tó ṣe nítorí pé ìtúnjẹ ọgbà tó ṣe ó túmọ̀ sí pé o ti gbà pé ntòǹṣe ọ̀dà ilé ìjọba tó ṣe àwọn òní kọ́kọ́ fẹ́ gbà wípé ń táwọn ẹ̀ ṣe ọ̀dà wọ́n bọ̀ ṣùgbọ́n sí pé wọ́n wá tẹ̀wọ́ gba àtúnṣe ó dàbí ọmọ tó wá kẹ́kọ̀ọ́ nù ọmọ tó wá kẹ́kọ̀ọ́ kò gbà kó wọn mọ nǹkan kan eléyìí ò lè gbà kó lè rẹ́ kọ̀kọ́ kò lè rẹ́ kọ̀kọ́ torí pé nígbà tí ìránṣẹ́ náà dé yóò máa ti yé yín wípé ẹ̀yin o òun á tún yín ṣe ni ìdí omi pé ẹ̀ sí lórí dáadáa gbogbo ń bẹ́ẹ̀ ṣe gbogbo tẹ̀ ń bàbàrà gbogbo tẹ̀ wà lórí rẹ̀ ìṣìnà àtànù lásán ẹ bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa àtẹ̀yìn àtàwọn bàbá yín ẹ̀mí àmì lẹ́gbẹ́ ṣùgbọ́n ní ara ẹni láti wá fọ́ nàmọ́ yín ọ̀rọ̀ yẹn kò ní wọ ẹni ní mànà tá àtàwọn bàbá ni wa gbọ́rọ̀. ìdí olùkọ́ ó fi ń yọ wípé ẹ̀kọ́ báyìí báyìí báyìí ká fẹ́ kọ́ àwọn nǹkan tó wà lábẹ́ rẹ̀ ni àsìkò tó lùkọ́ ń sọ̀rọ̀ yẹn wọ́n ṣògbótó òun ṣàròyé òun rojọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ olùkọ́ wa ní kí ni ìtumọ̀ ẹgbẹ́ tẹ̀ ń rò ṣé ẹ̀ ń tàtàrà ẹjọ́ tẹ̀ ń rò ó fi yé mi yẹn ìpè ní tèmi fẹ́ máa bàtìkò jẹ́ kọ́ ní na, ti mà something like that. Tó bá rí bẹ́ẹ̀ ẹgbẹ́ tí wàá tú ẹ wá sẹ̀láyé fún wa. Olùkọ́ náà bá lọ jókòó lórí àga ọmọ tó bẹ́ wájú pé ẹ sẹ̀láyé fún gbogbo wa. Kákókó máa ṣàǹfààní lára yín. Tẹ́lá ti rálàyé kò ní ṣe gbogbo sílábọ̀sì àgbèlè yín lọ́wọ́ lẹ́bàá máa kọ́ wa ń pẹ̀rẹ̀ o. Tẹ́lá ti dání lọ́wọ́ ni ọba sọ̀rọ̀ àkílódé ajẹ́pọ̀ ọ̀gbọ́n nǹkan tá a fẹ́ sọ náà nù yà ẹ má bàa sọ lẹ́yìn o ọmọ ọmọ àníkà sọ̀rọ̀ ṣàlàyé ọ̀rá láyé ṣe ọgbọ́n mi lọ́wọ́ àní ajẹ́ ike ohun tá a nípa ọ̀sán nípa rẹ̀ ọ̀mọ́ àrùn òtún ní ká má bàa sọ yín àìrò rẹ̀ yẹ kọ́ máa wálé ẹ̀kọ́ wọn àdálé ẹ̀kọ́ kankan kalẹ̀ láyé nítorí irú àwọn ọmọ bá torí pé wọn àdálé ẹ̀kọ́ lẹ̀ nítorí àti tàṣìkò ṣòfò wọn máa ń dálé ẹ̀kọ́ lẹ̀ ni láti lè mú kí àìmọ̀kọ́gbọ̀nù kúrò lára ọmọ tí wọ́n mà kí mímọ̀ ó dípò rẹ̀ lára rẹ̀ mímọ̀ kò lè dípò àìmọ̀ káàkiri ọmọ tí wọ́n mà kó tó gbà pé mà ọ̀nà táwọn mọ́tò máa fi fi hàn olùkọ́ nípa àwọn ọ̀mà ọ̀pọ̀ nínú rẹ̀ ní òdákẹ́ ọ̀tẹ́ ti dé olùkọ́. ìdílé olùkọ́ ń gbé ilé ẹ̀rọ ní oṣù láì láti sí àpẹẹrẹ rẹ̀ lórí pé ọmọ yìí ọmọ ọmọ rẹ̀ mà. wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ bàtà ń kọ́ lẹ́kọ̀ọ́ ni wọ́n ń fura ọ̀sùn. wọ́n kọ́ bàtà ń kọ́ lẹ́kọ̀ọ́ dá ọ̀rẹ́ lóhùn lẹ́yìn tó òun fi yí olùkọ́ àmọ̀ wípé gbogbo nǹkan fẹ́ sọ èmi náà mà. torí ẹ̀ àwọn ẹgbẹ́ láwọn ànájú sí mi ìgbàgbọ́ pé wọ́n ti wọ́n òun náà ní kọ́ wọ́n kì í gbà. títí ìfẹ́tà lẹ́sìn ń sọ àwọn lè gbà wọlé nítorí káwọn ọkọ ní báyìí àwọn yóò tẹ́ ní ìsìnà àwọn yóò tẹ́ ní àná. bẹ́ẹ̀ lẹ́sìn wá ní àná tẹ́lẹ̀ fi ń bọ́gi tẹ́lẹ̀ fi ń bọ́ ọkọ̀ báwo lẹ́sìn máa náà tó jẹ́ pé àwọn bàbá yín tó ti kú àwọn náà lẹ́ ń pè báwo ló ti tọ́jú ẹni tó mọ̀nà nígbà tó rùn lórí ajá wọn lẹ́ ń pè òṣùpá wọn lẹ́ ń bọ ìràwọ̀ wọn lẹ́ ń bọ báwo ló ti wá mọ̀nà. torí ẹ̀ kí ló dé gan-an lónìí ó ti jẹ́ pé ẹni tó pọ̀ jù láyé tí wọ́n ń gbọ́ nípa Islam wọ́n á ṣe ìdè mùsùlùmí èsì rẹ̀ náà nù nítorí pé wọn ò gbà pé orí àná làwọn wà wọn ò gbà pé orí ìsìnà làwọn wà torí ẹni tó bá ti mọ̀ pé orí àná àti ìsìnà ló wà wọn máa wọ àná mà ní. torí ẹ ni ó ṣe jẹ́ pé àwọn kèfèrí òde ìwòyí àti pé wọ́n tó kọ́ gba Islam kìí ṣe iṣẹ́ tó rọrùn nítorí pé wọ́n ṣìnà wọ́n tún dára sí ṣìnà wọ́n sì nà wọ́n tún pakọ́ sí i lérò wípé èyí táwọn ń sè ń gángan lọ́nà gbogbo tó bá ti tako nù sí nà àti pé wọ́n kì í ṣe ń tọrọ rẹ̀ ló ṣe rí i pé ẹgbẹ́ kò fún bàtọ́ pẹ́ gán tẹni tí ń sẹ́sìn Yahudi àbí Nasara kó tó lè gbéra rẹ̀ wá kó n fẹ́ di mùsùlùmí àyọ̀pẹ̀ yọ̀pẹ̀ nítorí pé ojú táwọn tó ń wọ ẹ̀yìn oníkẹ́yìn lẹ sìnà ẹ̀yin lẹ mànà ilé ìlẹ́sìn ìdí táwọn náà tí wọ́n tún máa ta pátápátá tí wọ́n máa pariwo fítafíta títí ẹ̀yin náà ẹ̀gbà táwọn wà lórí ẹ̀ sẹ́yìn olùbá akéké ni sẹ́yìn bá là níta pè lánàá níta pè ní sínà níta akéké wọn bá ti tọ́ bá ti kú òfò ní òkè àwọn tó wọn máa sẹ́yìn lọ síbi rẹ̀ tọ̀wọ́n ti pèrè àwọn eléyìí kò rọrùn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ yé pé wọn torí tó lọ́wọ́ fẹ́ mú oúnjẹ níbi kẹ́yìn pé wọn wọ́n gbàgbọ́ àwọn ọ̀gbàgbọ́ tó lọ́wọ́ fẹ́ gba àwáwí kálukú jẹ́ àròyé kálukú kọ́mọ́bà ta kókútà ọba nítorí wọn fẹ́ mú jáde rusulan mubashirina wa mundirin bi an la yakuna linnasi ala Allahi hujjatun ba'da ar-rusul kẹ́ẹ̀ má rí àwáwí kan tẹ́ lè sọ fún Allah lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù lẹ́yìn tó ti rán àwọn aránṣẹ́ sí i ó tó bẹ́ẹ̀ lọ́sọ̀ pọ̀ gbọ́n pa Islam kọ́lá kó tún ti òye kó o fi di etí ẹ̀ kó o tún ti di ọpọlọ rẹ kó o ti gbọ́n pa Islam. torí ẹ̀ gbígbọ́ wọn gbà ni wọ́n sọ ọdẹ ní tí ó rojọ́ ń jọ gbẹ̀ngàn kìyàmù torí ẹ̀ ló ṣe jẹ́ pé sábàbí ńlá nu nígbà tí wọ́n bá ti wò pé nǹkan tí wọ́n ń sọ pé a wà lórí rẹ̀ tó jánu kìí sànù ìwọ wàá yé pè wọn lọ sí ibi kan pàtì nítorí kó jánu ní tó kàn lẹ́yìn rẹ̀ ni wọ́n sọ lóko tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọ̀sọ́. iná ni ó di pé wéré lélẹ́yìn alákatá títí ó ti gba wèrè mẹ́sìn ní ti máa bínú nítorí pé àwọn ọ̀gbà kórìí àná làwọn wà. ìwọ sì yé pè wọn wọn kó ẹni tí wọn wà yẹn wọn wá sí di ìmọ̀lẹ̀ àwọn wọn sọ wípé nígbà tó o ti dẹ́kun àti máa pa àwọn káwọn kó ẹni táwọn wà táwọn wò lọ́nà ó túmọ̀ sí pé wèrè ọ o ti gba wèrè ẹ bọ wọn wí títí dòní ó sì súnmọ́ táwọn wọn máa wí títí láéláé. torí pé ọkàn nínú ọ̀nà àbáyọ ni fún àwọn kèfèrí. ẹ wà àtijọ́ tó ti sọ ọdún eléyìí sanabu Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wọlé ọdún tó ti wà láàrin sísọ tí wọ́n sọ sóni ó ti lé ní ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn mẹ́rin àwọn kèfèrí ò lè sọ ọrú rẹ̀ dòní àyè sọ ọrú ẹ̀ ó súnmọ́ látàrí ìrírí kọjá pé kèfèrí ò ní yé sọ ọrú ẹ̀ títí tẹ́lá ti rẹ́ nìkan tí ń pè wọ́n lọ síbi ẹ̀sìn òdodo tí fi ń yé wọn pé tọ́wọ́ àlórí rẹ̀ ànú ni tọ́gbà islam fún ọ lè bá àlà tọ́ba fẹ́ sọ̀rọ̀ rẹ wọ́n lè máa sọ ọ́ ní wèrè wọ́n lè máa sọ ọ́ lọ́lá katakítí wọ́n lè máa sọ ọ́ lẹ́ni tọ́gbà wèrè mẹ́sìn nítorí káwọn ọ̀fẹ́ gbàgbọ́ wọ́n múra sí o wọ́n máa sọ kókó ẹnu wọn gbogbo eléyìí yóò tún yá ọ lẹ́nu ìrànlọ́wọ́ ńlá lẹ́ńsì sẹ́ni tó ṣe pé ń fẹ́ yín fún rere sẹ́yìn ọ̀fẹ́ ẹni tó ń fún láǹfààní kó tó gba ládàá ni látara ẹ̀yìn bẹ́ẹ̀ ni ní ládàá jọ pé ń dọ̀kì yáàmù tó ṣe kó gbé díẹ̀ ẹ̀sẹ̀ aburú àtà ìdálẹ́ ẹ̀jẹ̀ lọ́gọ́ta wí. wọ́n náà kẹfẹ́rẹ́ òní ní dáadáa kánjọ́ pé ń dọ̀kì yáàmù wọn ní ní ládàá kánjọ́ pé ń dọ̀kì yáàmù torí gbogbo dáadáa wọn gbogbo ládàá wọn gbogbo ládàá wọn ti gbà látàyé òṣèǹtì ọ̀sẹ̀kù fún ọlọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù ju àbúrò lọ. àìkò gbà nítorí àmì làwọn wà àìkò sì dẹ́kun àwọn aránṣẹ́ láti máa pè wọ́n lọ síbi táwọn gbà kó dodo ni tó táwọn èèyàn wọn ò tí ì sí lórí ẹ̀ èmi mú wọn máa pè wọ́n lórúkọ burúkú ẹ̀rí kí wọ́n sọ fún ẹ̀lẹ́dẹ̀ẹ́dẹ́gbọ́n àlẹ́ ìgbésẹ̀ àwọn ọ̀rọ̀ burúkú bára ìgbà tí ọ̀sẹ̀ kan pè wọ́n náà lè fi wọ́n fi ọ̀sọ̀ kàlàbà rẹ̀ wọ́n sọ fún Húdà lóyè sẹ́lá ọlọ́pọ̀ òun kú ni wọ́n. nítorí pé àwọn àlùfáà kò yé ولو اتبع الحق أهواءهم ففسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم لذكرهم وهم عن ذكرهم معرضون ذلك الحق يعني الله ذلك الله وما تلسل إتانوا أوافانوا تواجهك الله وبتل لما رقى الله من الحق orí ẹlẹ́pẹ́ ọmọ yín ní abdulhaq nínú àwọn orúkọ ni olúwa ní tí ọba òdodo ìwà tó fẹ́ nú àwọn wọ̀nyí iná ọba máa tẹ̀lé ni olúwa ní mo búra àwọn sọ́mọ méjèèjì àtìlẹ̀ méjèèjì ọba ti bàjẹ́ àti gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ́ẹ̀ nù gbogbo wọn ọba ti bàjẹ́ tó wá pé nǹkan tí wọ́n ń fẹ́ látàrí ìfẹ́ nú burúkú eléyìí tí wọ́n ń wá lórí ọba dá wọn náà lórí rẹ ní. á sọ́mà àtìlẹ̀ ọba ti bàjẹ́ gbogbo ẹ̀dá tó wà ní ẹ̀ wọn ọba ti bàjẹ́ torí ẹ̀ ẹ̀ rí i pé nínú fẹ́ẹ́ ní wọn wọn làwọn lè gba alukurani gbọ́ alukurani tó lè ọba tó ẹ̀fẹ́ fún wọn wè táwọn táwọn dárò kó báyìí iná ni wọn á mẹ́ni kan náà wọn náà wọn fún alukurani sọ́lá jùlọ àwọn mímu àbí lọ síwájú àwọn oníkàtà mẹ́rin. أها هذا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم إلى الدين واتم يعطيس القرآن قال وزيس وقال ذلك تجمع قنين هو لا نجي توالي كيف جمع روما وجمع فارسة وعلى أربعة عندهم وهذا كنوا وتمالذي إسامة ونكتمت النبي محمد sallallahu alaihi wasallam lánàbì ẹni tí ó ṣe lánàbì kọjọ́ kan náà àwọn òyìnbó àbáwọn fáárí sáwá lẹ́yìn lẹ́kọ̀ọ́ àwọn abẹ́ ìgbádùn àhà olùwà òṣèyẹ wọn ó ní ahum yuqsimuna rahmata rabbik táwọn ní pínkẹ́ olúwa ó tó bẹ́ẹ̀ olúwa ló máa ń pínkẹ́ rẹ̀ bó bá ti ṣe fẹ́ olúwa máa ń pínkẹ́ rẹ̀ bó bá ti ṣe fẹ́ tó bá tilẹ̀ jẹ́ gbagbẹ ọ̀rọ̀ eléyìí ti ń bẹ lọ́dọ̀ olú ẹlẹ́dàá tí ìkẹ́ ọwọ́ èèyàn lọ́ba wà ní ìyá ọba jẹ gbogbo wa tó bá kọ́ ọwọ́ èèyàn ní pẹ́pẹ́ ọ̀rọ̀ ọba wà pẹ́pẹ́ ọ̀rọ̀ ọ̀kẹ́ gbogbo wa pátá ní ìyá ọba jẹ wọ́lọ́wọ́ antum tamlikuna khaza'ina rahmati rabbi idhan la amsaktum khashyata al-infaq. وكان الإنسان قتورا olúwa ní tó bá pé ẹ̀yin lè bá ní kápá ni lórí àwọn pẹ̀tẹ́ ọ̀rọ̀ ìkẹ́ olúwa mi a nígbà náà ẹ bá pa akánná ma ẹ bá wọwọ́ ma ẹ máa bẹ̀rù láti ná nítorí pé ahun aláìfowó ná olùpàákánná mọ́tọ́rọ́ oní àlọ́mọ èèyàn tòtò bá ṣe ìfẹ́ nu Allah tó bá ṣe ìfẹ́ nu àwọn èèyàn yìí ìní Allah ọba ń tẹ̀lé sọ́mà àti ilẹ̀ ọba ti bàjẹ́ nítorí pé ìfẹ́ nu tiwọn ni kẹ́nìkan máa nì tí Allah ọba wá tú árùbìkì ilẹ̀ táwọn ẹrú rẹ̀ tọ́jọ́ pé bí ìfẹ́ nu àwọn èèyàn yìí ti ṣe rí lóluwà ń ṣe sẹ́nu pé tiwọn ọba gbé tí gbogbo èèyàn pátá ọba gbé orúkọ lórí ibú onítẹ́tẹ́lẹ̀ mi ò ní nígbà tó ti wà lọ́wọ́ tó ń ní onìkan náà ni olúwa ẹlẹ́dàá wò rí bẹ́ẹ̀ àtẹ̀ntò ṣètìẹ̀ àtẹ̀ntò ṣètìẹ̀ láyé arahman yóò fún kálukú ní tiẹ̀ láyé ń bì wọn náà wúra rẹ o lọ́jọ́ pọ́wọ́ rẹ ni wọ́n fi sí wọ́n máa pín àrídìkì fún gbogbo wa táwọn péjọ tá gbé ọ̀pọ̀ olèyí tó lánàá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ àti ọ àbá sálámà àgbóhùnsókè dáadáa àbí wọn lọ kọ́kọ́ sálámà ọ̀gbọ́n bá ti dáhùn àbí ńgbà tá a dáhùn béèrè gbé iye tí wọn tó wí náà làwọn náà wí asalaamu alaykum wa alaykum salaam sọ̀rọ̀ òkùnkùn dábàá pé yọ̀ọ́ di ọkọ̀ sọ̀mẹ́ta ó lè kí òmìnira tẹ́gùn mi wàláhì a adúpẹ́ fún ọlá ṣé ọlá bá lọ sáré ìdíkẹ́ ẹnìkan sọ́wọ́ ẹnìkan wàláhì tí ẹ gbọ́ ọ̀nà ẹ̀ ló máa rẹ́pọ̀ lójoojúmọ́ láì gbàgbọ́n ó lè kó nǹkan ṣe fún ọkọ ọgbà olú ẹlẹ́dàá ló ń kún ọlọ́nkún àrísìkì wàhálà ń bá ara wa já sí sẹ́nìkan bá ti wá ní àwọn àmọ́ wánà láti rí bọ́ àmọ́ wánà láti bá tiẹ̀ jẹ́ ọgbà tiẹ̀ ni tàlẹ́ńtò fún ọ́ rìpọ́ọ̀tì pé tiẹ̀ lọ́gbà àìsìkì ti kálukú ní lọ bá kálukú ìgbà táwọn èso wa bọ wa bọ kálójú ọmọ ìgbà táwọn èso wa fún ọrùn tó lọ sọ́dọ̀ ẹlòmíì tó lọ sọ́dọ̀ rẹ̀ kí lọ fapá jánu sí ìyá gbúnyọ olú ẹlẹ́dàá wa kò dá wọn nìkan sáyé bí ó fún àwọn èèyàn tó rí ẹ̀dá ọmọ ọ̀hún òtítẹ́ nìkan tí pé bí yóò pa ó ti pàkọ́ lẹ̀ sí balẹ̀. kí àmì nínú ọtí àwọn èèyàn sí náà jẹ́ kí lọ́gbẹ́dẹ́ náà ṣe ń jẹ jẹ ó fẹ́ pa mi. lọ́gbẹ́dẹ́ náà ṣe ń bá sọ ó fẹ́ pa jẹ jẹ lọ́gbẹ́dẹ́ náà ṣe ń kun mọ́tò ó tó máa ń tẹ̀ mí. àìsàn àwọn èèyàn wọ̀n wá láti fi kẹ́ńdọ̀ mi ọ̀dà. Oye kẹ́kọ̀ọ́ tó a kọ́ ọ̀dà afọmọlá kejì. ọ̀dà ó ní kí n gbà ní sọ́ba dá fún ọ. èdè tí lè mú pèsè ẹ̀rọ pọ̀. kúrò láti rìn. kúrò láti rìn kékeré mi ti ṣe. yàrá ní kíkẹ́ ẹ ti gbàgbọ́ mọ́ wa lọ́wọ́. ìkàlà wa àti ìwé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni. Nígbà tó ṣe ìlú àwọn olúwa ní máa fi fowó ọ̀pọ̀ sọ̀rọ̀ ènìyàn ibi tó kó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀. Wọ́n á ní kò lè ṣe èlú. Ìyẹn ni pé tí wọ́n bá dá ọ tí wọ́n bá dá ọ lọ́rọ̀ rẹ̀ ọ́ bá tiẹ̀ jẹ́ mi. Ìka burúkú lọ́mọ èèyàn. Wọ́n á jẹ́ pé irú ìfẹ́ burúkú lórí àwọn ọmọ tẹ̀lé. Tí wọ́n bá wa wọ́n ṣe ni pé ìwọ ò láyé òní òní rí mu òní rí ná òní rí lò òní rí wọ̀ òní kọ́lé oṣù nílẹ̀ ní gbọ́ọ́lé tó bá ń filé háyà ní one million tí o bá gbé ten million àwọn ní ilé tán kò sílé tó bá kò sí kọ́ máa sọ under bridge ni tó bá tún dé under bridge wọ́n ti kọ̀ sáyè nítorí bùnmi rò fún ọ̀nà tó bá jẹ́ pé fẹ́ẹ́nu wọn lolú afẹ́ tẹ̀lé ẹ bá kàn sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ayé gbé ọ̀pọ̀lọpọ̀ òmìnira ayé gbé torí di eléyìí tó bá jẹ́ pé ìfẹ́ẹ́nu àwọn èèyàn ìní ọlọ́run bá ń tẹ̀lé gbogbo sọ́nà méjèèje àtìlẹ̀ méjèèje àtàwọn ẹ̀dá tó wà nínú ẹ̀ gbogbo wọn ni ọba ti bàjẹ́ gbogbo wọn ni ọba ti bàjẹ́ torí ẹ̀ ká kíyèsára o ìjà jẹ́ kí èrò ọ̀nà wa kọ́ dáa lọ́jọ́ ní tí wọ́n máa ro dáadáa lọ́jọ́ ní tí àní rí ìbànújẹ́ lọ́kàn wa nítorí kọ́ dáa fẹ́nìkan torí fẹ́nìkan lọ́wọ́ mú jù wá lọ ọ̀nà ńlá fẹ́nìkan àgbọ̀dọ̀ jẹ́ ní tí atatara rẹ̀ tá bànújẹ́ ìbànújẹ́ kínni ẹ̀mẹ́yìn ìtàlólúwa ti ṣe fún ọ náà kí ló dé títí ọ̀jọ́ lójú kí ló dé títí ọ̀dọ́ lójú olùwà ni amúláhùn nàṣẹ́ ìbọn mìíràn mọ́lù fẹ́ẹ́rẹ́ lẹ́yìn tó nà náà nàkírọ̀ àwọn ọ̀tẹ̀ ní kápá lórí nǹkan kan nínú nǹkan tá a máa ní kápá lórí ẹ̀ tọ́wọ́ ẹ̀kọ́ ní kápá bẹ́ẹ̀ wọ́n ní fún yẹn ní èpo èpo ara dẹ̀bí ni wọ́n ní fún nìkan ṣùgbọ́n wà tó ẹ̀kọ́ lóra lónìí gbogbo nǹkan ó ń ṣe ti kálukú fún adúpẹ́ fún Allah. olú ẹlẹ́dàá ni ó wà tẹ̀lé ìfẹ́nu wọn ni wọ́n tí wọ́n á pè fẹ́nu wọn ló ìfẹ́ ẹnu ògbó sọ́nà méjèèjì àtìlẹ̀ méjèèjì àtàwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ìfẹ́ bàjẹ́ wọ́n ẹ̀tẹ̀yìnà bèbè kéré hẹ́m níta mú wá bá wọn wọn náà ní ti n iná ọ̀hún bèbè kiri hìm níta mú wa bá wọn wọn náà ní ti baje won eteyina ohun bebe kiri him nita nípa wọn alukur'an alukur'an ti ń tó àṣírí wọn alukur'an ti ń sọ bọ́rọ̀ wọn ti ṣe jẹ́ náà mú wá bá wọn kọ́kọ́ máa ń dé kiri hìm. bẹ́ẹ̀rẹ̀dùn alukur'an tí wọ́n ń tú àṣírí ọ̀rọ̀ wọn fún wọn òun náà ni wọ́n kọ́ yìn pàkọ́ sí wọ́n tàkìtì pàkọ́ sí wọn ọ̀fẹ́ gbọ́ wọ́n tàkìtì pàkọ́ sí wọn ọ̀fẹ́ tẹ̀lé àtàlámọ̀kọ́mọ́lá tí wọ́n ti fẹ́ ní àwọn èèyàn lórí ọba ń tẹ̀lé ayé ó gbàjẹ́ wọn láàyè sẹ́yìn kọ́lù mi wà lórí ọ̀rọ̀ tiẹ̀ kìí sùn sẹ́kí gbogbo olú ayé yìí ń ṣèpè fún ọ wọ́n wá títí ọgbà jẹ ni wọ́n wá kó kúkú oró ni wọ́n wá sí gbogbo nǹkan tó ti dá nínú ọ̀rọ̀ rẹ kó bàjẹ́ wọ́n pẹ́tọ̀ ṣẹ̀sìn kú ni tó bá jẹ́ pé ni wọ́n máa ń tẹ̀lé irú èròkèrò àwọn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ náà ń rò sọmọ làkejì rẹ̀ kátó gbogbo èròkèrò àwọn eléròkèrò pẹ̀lú amúṣẹ kí ló ṣẹlẹ̀ gbogbo ayé ti bàjẹ́ gbogbo nǹkan ti bàjẹ́ nítorí pé mọ̀tara ẹni nìkan àìfẹ́ ẹlẹ́lòmíì àìfẹ́ dáadáa fọ́mọlà kejì iná ẹ̀mí nǹkan tó gbé ìfẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yìí. tó bá jẹ́ pé ìfẹ́kùfẹ́ ẹnu wọn lolúwa bá ń tẹ̀lé ọ̀nà ìdàkáyọ̀ ọbẹ̀ lálàáfíà. torí ẹ̀ ló ti jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn tí wọ́n ń yọ̀ mọ́ kì í ṣe gbogbo èèyàn tó ń kóyún sí ọ lórí pọ́wọ́ rẹ gbá nínú wọn kò dénú. ọ̀pọ̀lọpọ̀ ẹni ẹbí ni o bí kọ́gbà ṣe burúkú fọ olùsọ tó ń bẹ lẹ́mìí wèrè. wọ́n rò pé inú rẹ̀ dùn sí ọ wọ́n sọ̀rọ̀ alẹ̀ wọ́n sọ̀rọ̀ alẹ̀ rárárárá. torí pé ìgbà tí òun ni tó wá bá wọn tírú rè ti sí o tó wá burú títí ọgbà jẹnu irú èrò tí ń bá wọn kánú. wọn ò fi ọtún dáadáa ilé wọn ò dùn rí lórí nǹkan tó ṣe wọn ní dáadáa tí èyí bá ń ṣe pé ọ̀wọ́ kò tẹ̀lé ìfẹ́ olóòwá tí ọba ti ta tí ọba ti bàjẹ́ ẹ̀kọ́ lábẹ́ ń bì fún wa o ọmọdé ti ń lọ léèwé tẹ́lẹ̀ kí òní máa ń gbé gbórókè gbogbo gbà tó kàkàwé ni láì jẹ́ kọ́ka látàkìrẹ́ ni léṣe ṣùgbọ́n kò sí báwò níbẹ̀ ló gbogbo orókè àwọn ọmọ kan wà kàbẹ̀ ẹ̀bùn ńlá ni. láti jọ pé kẹ́kọ̀ọ́ tó fi kọ́ bí kíbi láyé ọ̀nà ni ọmọ síwájú bá. gbogbo àwọn ìjọba àwọn ọmọ náà máa ń dà káwé yẹn òbí mi kàn máa. kò sínú ha bẹ́ẹ̀ òṣòwò pẹ́ẹ́sẹ́ tírélà bíi márùn-ún ni wọ́n jálè kọ́ láàrin ọjọ́ mẹ́ta tírélà mẹ́wàá tó ti àwọn náà tó ń gba tiwọn nìkan náà á ta sẹ́ǹtì lẹ̀ àwọn àyókù tẹ̀sí tó ta tó máa ń lé lórí àwọn tí wọ́n ń lò wọ́n fi ní kó sí ìtara iṣẹ́ ọwọ́ ni wọ́n ṣe wọn ò lè má sí ọ lọ síbi iṣẹ́ lọ́jọ́ kàyé òògùn wọn bá wọn tò níbi táwọn akẹgbẹ́ rẹ ti máa tò pé bọ́yá ọmọ ọmọ nìkan wá tí ó wàá pè ọ́ àmọ́ kò sí ìjọ kan nítorí ọba lọ bí sẹ́ wọ́n lóhùn láti wà lọ. sọ wá rò pé àwọn ẹgbẹ́ ìjọ pọ́sẹ́ àwọn ẹgbẹ́ ìjọ tóbi àwọn ọmọ ẹgbẹ́ rẹ tó o pé dáadáa náà làwọn náà lò sọ àwọn àrò dáadáa yẹn sọ ọlọ́run náà tẹ̀lé ìfẹ́ ẹnu wọn lórí ẹ tí ọba ti yá tóbi gbogbo ayé ti wà ní ìjàmbá ìrẹ́ ìlú ti jẹ́ ike ọjà fáláwọn ọ̀rẹ́ ọmọ da púpọ̀ ká sọ̀rọ̀ ọjà púpọ̀ ká lálàbàtì ọmọ da púpọ̀ ká máa wọ́n lérò wípé gbogbo àwọn alóbìbánijẹ tí wọ́n ń sòrò wọ̀ wọ́n ti yàmùyàmù lọ́dọ̀ rẹ̀ nítorí pé tiẹ̀ bá dá wọ́n lérò pé wọ́n fẹ́ràn rẹ̀ wọ̀ a kì í sì kú nígbà míì láti dààmú nítorí pé ẹsẹ̀ gèrègèrè ni nílẹ̀ àjọ àjọ fẹ́ kú ìlẹ̀dá báyìí ti ṣe wà náà. ẹbí ká ìjọba wà kó wọn rò pé ìjọba wà lọ́wọ́ rẹ̀ ọyọ ká pínpín gbogbo àsìkò sẹ́yìn máa ń sàṣùbà lábẹ̀mọ́túmá tí ẹ bá tí ẹnu ọ̀nà ilé ọmọ rédíò yóò yẹ yín pé ẹ̀yin fẹ́ lásìkò sẹ́yìn máa ń sèkọ́ máa ẹ̀ ń fẹ́ púpọ̀ ti wà lẹ́nu ọ̀nà ọmọ kẹtó ti kọ́ máa tùbà pẹ̀lú wákàtí méjì sọ́ọ̀rọ̀ ti kún sílẹ̀ torí dọ́tò wọ́n kọ́ kùtù sí mẹ́rin pẹ̀lú ẹ̀ bàbá ọ̀nàrẹ́bù bá dọ́nàrẹ́bà ọ̀nàrẹ́bà kò sí mẹ́rin bàbá ibi ọ̀sẹ̀ báwo àti bí orí tẹ́ èyí tó máa fẹ́ á àyè nípa ni ibẹ̀ náà ibẹ̀ náà ni kí ló dé aláwọ̀ èèyàn bá ní tí wọ́n rí ní ìgbà lọ́wọ́ rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ ó ti kọ́ sọ́wọ́ ẹ̀ lórí wọ́n ti yí lọ́sọ́dọ̀ ẹ̀ ti kàn yé lọ. àtọwọ́ rẹ̀ tó kó ń bẹ́ńbẹ́ ọ̀fẹ́ là ìtọ́wọ́ abẹ́ ní ìsìn ẹ̀jẹ̀ ni wọ́n ní bá lọ́wọ́ jẹ ìlọ́wọ́ ìwọ́ torí ẹ̀ ló ti má máa fọwọ́ mẹ́wàá wá jẹun ẹ máa fọwọ́ mẹ́wàá wá jẹun àwọn ẹ̀sán fẹ́ yọ̀ ní pọ̀ ayé ti sílẹ̀ fáwọn àmọ́tẹ́yìn ọ̀bá ti fọwọ́ mẹ́wàá wá jẹun oríṣiríṣi la tẹ́kùn máa fẹ́ wíṣẹ́ ń dáa fún yín o lè ti bá mi àmọ́ tí n tó ti kó ti bá mi ìgbà tẹ̀ ti fọwọ́ wá jẹun ẹ̀yin ò ní sínú ẹni irú àwọn ẹni gbú tó lè fi ti yẹ̀yẹ́ torí káyìn náà ti ronú ìgbà tí ò ní sí nínú tẹsán kọ wa ó ní kí gbogbo níní ọ̀nbẹ pẹ̀lú àìní ara ẹ̀kọ́ tẹsán kọ wa torí ẹni tó tún wọ́n yà lọ kọ̀rọ̀ àìní máa gbẹ̀yìn ìgbà tí àìní ìgbà wa dé kò ní bọ́ ọ lẹ́nu tó jẹ́ pé o ní má lóòótọ́ torí ìgbà tó ní òbí ti sàwọn nǹkan sọ̀dà abẹ́ àwọn àgbẹ̀ òjẹ́ lọ́dà kọ̀ọ̀kan ràn wá lọ́wọ́ kájẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n máa mójútó àlùkò àn láti máa ṣàǹfààní lára rẹ̀. abẹ́ àlọ́ àzọ̀rọ̀dẹ́lẹ̀ ó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ó máa tẹ̀lé ìdánilọ̀ Muhammad sọlọ́lá àdìsẹ́lẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba. abẹ́ kọ́lá wa kọ́ sọ́ wa níbi àti máa sọ̀sọ́kúsọ ká máa wúrò kówì sí ẹni tí olúwa ti lọ́ràn yẹn lórí wa kama fúnalé kama gbéga anabi wa muhammed sallallahu alayhi wa sallam láti tún kàtàrà àwọn àyà yìí rí i pé nínú kẹlá tó lù wá sí fún wa omi pé kì í tẹ̀lé fẹ́ẹ́nu àwọn èèyàn torí pé tó bá ti ń tẹ̀lé fẹ́ẹ́nu àwọn èèyàn gbogbo sámà méjèèjì ilẹ̀ méjèèjì àtàwọn ìdá tó wà ń bẹ̀ gbogbo ẹni ọba ti bàjẹ́ adúgbò fún ọ̀gbọ́n. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. sí application bí kálukú ń lò so application yẹn di bí kálukú bá mú jáde ṣùgbọ́n tó tó application yẹn kọ́ ní final àwọn agbọ̀ngàn fúnra wọn èyí tó jẹ́ àkókò àkọ́kọ́ tí application kan sọ ẹ̀dẹ́ ká lọ wò ṣé àgbàjà lè ti yọ ń gbà náà bí o ti yọ tí o bá ti yọ ká council nǹkan tí application yẹn sọ láti wọn àwòrán lẹ́ẹ̀kejì lọ́wọ́ àti pé bẹ́ẹ̀ jọ mẹ́ta yóò yé wa èwo lòdòdó ní méjèèjì. òṣùgbọ́n ìtọ́ wà lọ́dọ̀ tó wá gbé ó sọ pé àlùfáàjà ní yọ ní agogo mẹ́fà ó kù ṣẹ́jú mọ́kànlá agogo mẹ́fà ó kù ṣẹ́jú mọ́kànlá five forty nine so five forty nine yẹn gẹ́gẹ́ iná láti pè ọ̀sán látó sọ́yìn òmìnira náà ó pàtàkì pé ìṣe àpò ìkòkò sọlá tì kẹdà ẹ máa ké ìsàkókò dáadáa gbogbo sọlá lásìkò rẹ bá ti tó dá ìtò ní kẹ máa pè ẹ má lọ́la oṣù má kàn jù tó bá pé five forty nine five forty nine yẹn nù rẹ ti wà ní ara gbogbo ọlọ́wọ́ ìwọ́ ọlọ́wọ́ gbogbo àwọn ìwọ́ ọlọ́wọ́ tó bá ti gbọ́ wọ́n ti mọ̀ pé o ti tó bá tó bá ń lọ láìsẹ́jú méjì o ti kó bá o. lẹ́yìn àsìkò sẹ́nu àwọn pásítọ̀ báyìí ọ̀run ti wọ̀ báyìí dáadáa ní kẹ́kẹ́ sọ́lá tó bá ń lọ lá ẹ̀sìn ìyàlẹ́kùn jẹun nítorí pé àwọn ti gbàgbọ́ pápákọ̀ sọ́lá kankankankan tó ń wọ̀ ọ̀lẹ́ pé sọ́lá tó wá fi tẹ̀sùn márùn-ún àti gbólóhùn ẹ̀kọ́ sínú àti ìṣẹ́jú márùn-ún sẹ́yìn tẹ́lẹ̀ ìjọ ló ń sèjẹ́. Ètò pé ẹni tí ó pè sọ́lá wọ́n ti kọ́kọ́ sínú náà tó tó wá pè sọ́lá ìwọ ìwọ ó ṣe ó fira rẹ̀ ó fira rẹ̀ jìyà kínkínní nítorí kí ìyàwó má bàa jẹ gbogbo àlùmọ́ bẹ́ẹ̀ ló fi ṣẹlẹ̀ àkọ́kọ́ èèyàn jìyà kí ọmọ jẹ gbogbo yẹn ọwọ́ ọgbà tí o ti pè sọ láti mú òtí sí ṣùgbọ́n tí ọba ti pè táàtì gbogbo àlómà ọbẹ̀ rẹ̀ sì sùn tẹ́lẹ̀ ń pàtàkì. sọba àwọn ọmọ ọmọ ọmọ ọmọ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank you.